سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدخل ولا والحمد لله هو على كل شيء قدير يطلع في عقيم الأمور القسم اللهم صل عليك يا من تعالى لما جاء في عقيدة عن النوم البخاري رحمه الله تعالى عن أدب المسلم يتوكل على لابد يقول بعض ذلك هو بعض من نهى لصاحبه عن أكل ماله وماله هو هذا يقول

àjáwọ̀ àtàbúrú ọ̀dẹ̀dáyé ó sún ìyàbọ̀ àwọn ẹ̀rọ àwọn ìpamọ́ sí. ẹ̀rẹ́ yìí tó ní kó bá làwọn tí ra mi ìwé ìjọ àìdálọ̀ sáwọn àkókò làwọn tí ra mi. ẹ̀rẹ́ yìí bẹ̀ yìí pé nítorí owó tí àbọ̀ náà ní àwọn òkú ìgbà táwọn bá wà ìjọ náà rà fún lẹ́nu àkọ́kọ́ wà ìjọ náà wọ́n ti padà ìdí àwọn ọmọ lọ tó bá máa bá wọn wọ́n ní pé àlọ́ṣọ́rọ́ ni àwọn òbí lọ́ra tó bá yọ máa bọ̀ ọ̀hún mẹ́ta àwọn ikú rẹ̀ báyìí ló ti gbé lóde owó tó ní àdúgbò mọ́lẹ̀ ẹni tí wọ́n àbúrò wà yìí wà nínú ẹni tí lọ́wọ́ mo ní owó tó

ìjọba ìlú ọdún ti àìdá náà wọ̀ yóò mú ọtún mọ́lẹ̀ táàbì wa tọrọ rẹ̀ fún yẹn. lọ́ọ̀lì ìtumọ̀ ẹni ẹ̀rọ àpá àti nọ́mbà wọn bá lè méjì ara lọ sọ̀rọ̀ yìí lọ. ìjọba ìlú táwọn bá ní mú un bá bù yìí wọ́n ká lè tẹ̀kọ̀. adéyẹ ẹ̀kọ́ ló ti mú un sùn. ẹlẹ́fẹ́ yìí máa tẹ lọ́ọ̀lù pé kọ́lọ́ mọ́ ya tí ń bá ń bọ̀ náà wọ́n bá lẹ́yìn ọ̀fẹ́ sí torí pé àbá náà kò ló bá lè gbogbo. ọjọ́ Ọlọ́run bá ní wọn jẹ àwọn ọ̀gá òun àwọn àwọn aláìní ìbàdàn jẹ yà nítorí a ìbára àpapọ̀ ní pé ìyá lọ́wọ́ máa yẹn gan wọ́n ní ìbàdàn ẹ̀ẹ́dẹ́ àtọ́wò pọ̀ lọ́wọ́ àwùjọ àyè nítorí wípé ìmọ̀tíjà burúkú dé pẹ̀lú àjọṣe àwùjọ ìdíyà kàkà wọn sùn bí àjọ ọ̀gá tí wọ́n mú ti tó lọ padà yẹn ti dé ní lọ́jọ́ ọ̀gá tí wọ́n lẹ́ẹ̀mọ́ àwọn nígbà tí bá lọ fún ẹ̀gbẹ́ ọlọ́run lọ́wọ́ sí ìyá ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run tó kú ọlọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀jẹ́ sí ìjọba ìjọba ọ̀jẹ́ sí sáàbẹ̀ ṣùgbọ́n lẹ́gbà tó ọmọ wa ṣe ìtumọ̀ látọ̀dọ̀ náà nípa ti tẹ̀ máa ta àti ká máa sọ fún ṣe ohun tó láti ní kọ́sẹ́ ọwọ́ òun sì náà lọ́wọ́. Ìwà ń bẹ̀, ìwà ń bẹ̀ ní kò báyìí, kò báyìí. Àwọn àfáà máa ń mú wá láti kọ́ wa lẹ́kọ̀ọ́ kánú bá yóò Saatnya ada industri untuk kelola kita. Kosan, berapa yang sama kelolaan? Kalau sama sama sama berapa? Kalau sama sama sama dengan itu ada manusia. Kalau ada manusia itu ya Allah, ini manusia. Yo tidak ada orang yang lain. Ah, ليس هذا ما يسمى بالله وما عدا فلا وسع اللهم اجعلنا ذلك يقول الإمام البخاري رحمه الله تعالى رحمه الله تعالى عن الموعد سيدنا ولا ولا تذكر أيوة في يوم القرآن سوى سبعين أيوة orí ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ fún mi. Yorùbá náà ní ìdílé ẹni ìjọba ní ẹ̀dẹ́gbà kò sábà ń sọ̀rọ̀ yìí. ẹ̀dẹ́gbà kò sì lọ́wọ́ fún mi ìjọba àtọ́ àgbègbè àtàkùn ọ̀rọ̀. Bàbá ìlú على النبي صلى الله عليه وآله وسلم أنا لقمان رضي الله عنه ولو هو لقمان محمد akụaị a-ataayeaọrụ ọra ọ na-aụaaa ee ọnụ ụzọaaeri eei ọd ịa ọụaaaọna ụaụ وعد المسلم دخل السلام عليه وسلم بالفعل واحد صغير مسعد ربي لا وجد به دخل المعركة محمد صلى الله عليه وسلم وعالم الذي هو يمسكه عقول الله ولهم جاهز دخل في الحمارة في الضوء في الإصابة والدعوة وعمل طيب ومن دخل علينا عليه الصلاة والسلام بالدعاء لأنه يوم الرابع الصحيح نحن صلى الله عليه وسلم وحده يدري بعض الناس ولا من أصحابه فقال لنا ورحمة الله عليه وسلم ورحمة الله عليه ألا صلي بكم لتكفير تنعتبه ìdílé ọdún lórí ìgbẹ́ lọ́dún lẹ́yìn. ó ní ọ̀nà ìgbàgbọ́ lórí ọkọ̀ sọ̀rọ̀ àti lórí ìgbàgbọ́ ọmọ ààyè. bàbá rẹ̀ ìdílé lọ́wọ́ ti sọ̀rọ̀ àti màdùbà lórí ìṣe àgbẹ̀mọ̀ ọmọ ààyè. ó ní ọ̀gbìn náà جمع على رب العالمين صحيح وسلم فإن الذي على صلى الله عليه وسلم هو قيامة على يقول أن محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ويؤمنون يحدث يلتقى من غير المسلمين ولا يشركون يحدث من غير المسلمين nínú mọ́ṣáláṣí ní ààyè tó ti máa ti káwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tó máa wà ní ẹ̀ láti ọ̀pọ̀ lọ mọ́ṣáláṣí ọwọ́ àwọn ẹ̀kọ́ àwọn àgbẹ̀ ẹ̀kọ́ ní ìtàlẹ́ tó ń tó. ìgbà tó wọ̀ bá tó lé ọ̀rẹ́ níyàwó ní ọmọ wà ní ẹ̀rẹ́ àwọn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀fà àwọn mẹ́tẹ̀ẹ̀fà bàbá wà àwọn ọmọ náà ní ọ̀dọ̀ ní òkú tó ṣe pé ó bẹ̀rẹ̀ fún ọ́n ṣe àṣẹ ìtọ́jọ́ bẹ́ẹ̀ ó sì máa fi àyè ní ọ̀dọ̀ yóò máa ní wọn ìwé ìjà àwọn àti nípa pẹ̀lú ìdòwò máa máa ọdún síbẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ní wọn síbẹ̀ máa mo bá àyè pẹ̀lú láti sọ àwọn ní ìdílé. ọ̀sán ńlá ìlànà ó wá ìfúnra لأنه في مع ذلك أن الله صلى الله عليه وسلم لا جهل في بصدق فقال عز وجل الإسلام إذا عرفنا رحمة العالم بدنا ببعض فقلنا جعل عن الإسلام ونحن نزل على الإسلام عدد بدنا عظيم àwọn akẹ́kọ̀ọ́ ìjọba ìjọba wà ní ilé obìnrin ni wọ́n kà ní ẹ̀kọ́ àwọn ìdàmí àwọn àjọyọ̀ náà tẹ̀lé gbogbo ẹ̀ka àwọn àgbẹ̀rẹ̀ jẹ́ ọ̀dà àtẹ́wá mẹ́rin ní ìṣẹ́ ìgbà ní ìṣẹ́lá ẹ̀rọ ìṣẹ́lá bí i bóòlù ìbò sáàmù àwọn tí wọ́n máa ń sàánú kàrà ìṣẹ́ wọ́n ní èdè márùn-ún bí a lò ní ó túmọ̀ sí wípé àwọn tó ti lọ wọn kà láwùjọ wọn àbí gbé sọ̀kàrà àláwọ̀ wọn àti ọkọ̀ sáfẹ̀ yìí yẹn fi ètò ìkọ́ láti wá lóṣù. ìgbà tó ní ìwé sí ó ní ìgbà náà wá bẹ̀rẹ̀. ti rẹ̀ kọ́ mọ́tọ́ mẹ́rin ẹni tó ti fún fún lẹ́yìn náà ó tó olóyè náà ó tó wà. Túmọ̀ sí àárá la ká dàgbẹ́. Lẹ́yìn ìgbà náà, àwọn ìṣọ́lá bá wà lẹ́yìn wáyé ìṣọ́lá àwọn oṣù àdúrà fún àkọ́kọ́. Lórí ibi tí ilẹ̀ fọ́lì ènìyàn fọ́lì ló ní àrùn àgbà. Mo tún gbó owó ní ẹláyé nínú ìlà àgbà lójú ọrẹ lójú ọrẹ tọrọ lójú ọrẹ dáadáa ní ìmọ̀ ọ̀rọ̀ lójú ẹ̀rọ àti sọ́lọ́ ọmọ àlejò àti ìṣọ́lá ìgbà ìgbà أبا ويعينك أبا ويرى ويديه رحمه لا شك وإنه هو يعلم كل شيء لا يدعنا ويدعنا عظيمين يا رسول الله يا رسول الله هو يدينك يا رب هو يدينك ومعنا أو ما فيهم الصلاة والسلام ọ̀rọ̀ ẹ̀rí tí ọmọ yóò lọ máa ti ọmọ ọ̀dọ́ ṣùgbọ́n àwọn olùkọ́ ọ̀dọ́ yóò lọ́kọ̀ ọ̀ṣun kà ó ní kò wọlé bí ọmọ ọ̀dọ́ ẹ̀rí tí. àwọn onímọ̀ àgbà ìpè kakọ́ ti tọ̀sí bí ìwọ́n nípa rẹ̀ ó ń sọ ọ́ dálà nípa láti ṣe kó olùkọ́ ọmọ ìgbélé ní o ẹgbẹ́ ẹ̀jẹ̀ ọmọ ìgbélé ní ọmọ ìlú ẹni bàbá ń lọ ẹni bàbá lórí wáyé ìjọba ń ké àwọn àgbẹ̀ yẹn àwọn ìgbà sí ìgbẹ́ wọn kú ẹnu títí ìwà kékeré rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Wọ́n bá rẹ̀ ṣe o, ẹni ìgbà sí ìgbà wọn bẹ̀ ẹni ìgbà ìgbà sí o. Wọ́n bá rí ilé ẹgbẹ́ ṣe káwọn ìlú káàkiri. Tàbí káwọn ìlú kì í ṣe dáadáa. Bí ìṣèlú ti ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá rẹ̀ ṣe onímọ̀ ولمن يدل الله على النبي صلى الله عليه وسلم دخل داره الإمام ولي ما سبعه alákọ̀ọ́ àwọn onímọ̀ sọ yìí pé mo máa rẹ̀ ẹ̀rọ ọgbà àti àti ìgbọ̀ngbọ̀n. alákọ̀ọ́ bá lórí òkú ìwé máa. Ṣé tó ní ọmọ òkú gbọ́dọ̀ tẹ̀lé máa ń ṣe ìwé wà? Yẹ nínú ní àná àmì. Lọ́wọ́ àti bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. Bí bá ń bẹ̀rẹ̀ ń bẹ̀ àtọ́jú àtọwọ́rẹ́ bí ń bẹ nínú ilé ìṣọ́lọ́ àti ọba òun náà. Ẹ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀gbẹ̀rẹ̀ àti àwọn ọ̀gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà ọ̀lẹ́ àti dáadáa tí ń bẹ nínú ilé yẹn ọlọ́run àti ọ̀rọ̀ olùkọ́lá ní ìdílé. Lọ́sàn án bẹ́ẹ̀ ìbá àwọn Lọ́sàn án bẹ́ẹ̀ òun lọ́jọ́ tí ó ní ọmọ òun wọn lọ sí àgbà ọ̀tá ọlọ́run náà á lọ sí àwọn àgbà ọ̀tá ìgbé láti ra wa ní ìgbé ìgbé àwọn ṣe àwọn ẹ̀rọ ní wa. àwọn tuntun wọlé lọ èmi wọ́n bá sí àwọn àyà ha ìyàpá àwọn ọ̀pọ̀ ìgbà yẹn ní ìsìlámù kù wá ní ìjà ìrẹ́lẹ̀ ti lọ bí. ọdún wọn ló ń bá ẹ̀rọ àti àwọn ọ̀sẹ̀ ìrẹ́lẹ̀ ti lọ kù bí. ó sì wọ́n lò bẹ́ẹ̀. ẹ̀rẹ́ àdìgbàgbọ́ ẹ̀rọ ló wù ọmọ tó ló ń lò bẹ́ẹ̀ alápá tó lọ́wọ́ lè fi ilé ìṣúná. ọ̀rẹ́ wọn máa ń bọ̀ fún ọmọ àlọ́ ìgbàgbọ́ nígbà máa lọ rẹ̀ nígbà máa lọ rẹ̀ alẹ́ òde ìṣẹ́ ní máa ń tàgbà yóò wà fún ọmọ lóòótọ́ yóò mọ ọmọ pọ̀ rẹ̀ yóò wà fún àlọ́ nígbà tí tàgbà. Bí a bá ní kí n kankan lẹ́lẹ̀ yìí ló ń bẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n máa lọ káàkiri lẹ́yìn. Ẹni bá lórí ìrìnà ló máa lẹ́lọ́. Ìròyìn tí bẹ̀rẹ̀ náà wọ́n máa lórí ìrìnà àwọn tó ń lọ sí wọn bára wọn lọ nínú àwọn àìsàn kí ló máa ń bí oṣù rẹ ẹ̀yà kó lè sùn bọ́ bá lọ sí láti fi ìwé ṣe. wọn àti lọ sí ẹ̀ ẹ̀ náà wọn yà sí wàá sí àwọn ọ̀rọ̀ yẹn ní àti ọ̀rọ̀ àlọ́ sí. àbí wọn àti ọ̀rọ̀ lọ sí ọ̀rọ̀ tó àwọn tó lọ wọn náà láàrín ẹ̀ náà lórí ẹ̀ sí ọ̀rọ̀ yẹn. àwọn yà àwọn ọmọ àlọ́ àwọn sùn yìí ọmọ mi ọ wà àjọ ọ̀kan yóò ṣe àkíyèsí yóò ṣe àṣọ yẹn àtọ́jú rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ tó lọ sùn tó lọ sùn náà ọyà àtọ́jú yóò ṣe àṣọ yẹn ìdílé wọn. lórí ìwé ìṣúná bàtà ọ̀gá àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ tó lọ wà á ti ìlú ọ̀wá tó tó tó ní àmì tó tó tó wọlé náà. Burada kazanacak arkadaşlar Nerede de insanlarla olabilir, kardeşlerle kırmızı. Böyle يجب راحه إلى المسلمين وهو إليه ضرب إليه قلت إليه طبعا وعدوه مع أمي أنا ضرب عنه مع أمي أمي يجب ضرب إليه في الأرض يرجع يرجع ويكون يكون يكون هو على الضرب ورجع إلى أنه كان يحمل كان يحمل وكان يرجع لما يرجع àbí ẹnìkan orí rẹ̀ ti láàyè nínú àwọn yóò máa àwọn èèyàn tó bá ń lò ní ìgbàgbọ́. Kí wọ́n á lọ wọ́n rẹ̀ ní pa àwọn ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ ti sórí lédè mọ́. Láàbọ̀ ìwé ní gbogbo mi. Ẹ máa yá mọ̀ bá àárín ìgbé àárín ìgbà. Ní ẹ̀kọ́ mi àwọn ìlú ìgbà ẹ̀ máa ń bọ̀. Ní ìwọ̀n ìlú ìgbà, ìyá rẹ̀ sọ̀rọ̀ láì máa sàgbà. Yàtọ̀ tó bẹ̀rẹ̀ a fẹ́ ní ìyàtọ̀ àlọ́ ìyàtọ̀, ó wà lọ nípa àwọn tí ń pa àwọn ọmọ ìwádìí ẹ̀ka ìdí fún àgbẹ̀ máa lọ. Wọ́n ní ìlú ọmọ ọ̀gá lọ́mọ ẹni méjì yàrá ọ̀gá ọjà náà. Ó lè lè lò tí wọ́n máa ń gbé orí sí ọ̀gá ẹ̀sìn. Ààrẹ ní àkọ́kọ́ náà. Ẹ̀rọ òwe ń tó bá lọ. Ní wọ́n máa gbé ọ̀gá ẹ̀sìn tó lè sí ọ̀gá ẹ̀sìn. Ààrẹ ní àkọ́kọ́ náà. Ìrẹ́lẹ̀ ìṣòwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìṣòwò

ومن توضا فيه الصلاه يعني شبيه محمد تعالى وعلى صلى عليه وسلم وقال صلى الله عليه وسلم وتعلم عظيما صعيدا تصرفه كعبان في إمام الزوجة كعبان الزوجة من عبد الغني والعراس من النواس والجمال سيرهم الله أدعى الله يتكلم الله عليه يطمح إليه تسدد إليه الأصل الأصل فيها قال النبي صلى الله عليه وسلم عن حاجة الكتاب الاتباع صلى الله عليه وسلم هو ليه؟ يعني وجه التربية على فيما يليق خصوصية لما تكون عندنا خاصة بالنبي صلى الله عليه وسلم قل الخير إذا أردنا من الخصوصية ليه سوي إيه هو خاص بالنبي صلى الله عليه وسلم فلا يجوز كيف ينادى فلا يجوز بما صنع كل هذا لكن بين العام والخير يجب كل ما يرى سبحانه وتعالى لأن كل ما يجب وهو يرى أداء حدثه رب يسعى لأن كل ما لا يجب وهو يسعى يرى عن مسلم عالم wọn kà náà bá aṣọ ọ̀gá àti ìlú ìlànà lọ́wọ́ àyè ìwà àyè náà kúkú lọ́wọ́ tẹ̀lé ẹgbẹ́ wọn wá láwọn àtàwọn ìdílé lọ́wọ́ yìí wọ́n wá lójú àbí ìṣẹ̀lẹ̀ ilé ìlú. Mo wá wa ń bá yìí. Orílẹ̀ خلاف وجود المعبر عن المنقول عن الشرع تعالى والصلاة عليه في كل مسجد وعلى صلى الله عليه وسلم وصلاة نور جدا على نور جدا والإنسان في آخر الدعاء يبرشق على أنواع هذا القصة. جماعة أداء àgbàpọ̀ tó tó tó orí lọ́nà ọdún ní sọ́nà pàálí àwọ̀ àrà ọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àdó àdáṣe sọ̀rọ̀ àdó àdó sọ̀rọ̀ wà ní ẹni tó sọ̀ pàálí. ẹnu tó sọ ọmọ pàálí lẹ̀ orí àjọ ọ̀dùn ìmọ̀ ẹ̀rí ọ̀hún náà lọ́wọ́ kàrà ọ̀gbẹ́ wọn. ọlọ́run lọ fún ẹ̀kọ́ lára àdó àdó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìgbà yà àwọn èèyàn lọ yóò sì yẹ ká àwọn àgbẹ̀ àwọn ọmọ ní àgbẹ̀mí ọmọ rẹ̀ yóò àtàwọn àti ìmọ̀ yóò tó mú ọ̀yọ́ pọ̀ yóò lọ́mọ láti ìlú ìgbà tó ní ká ń pè é ọmọ ìlú ó bá wọn ká ló ń bọ̀ wá yọ. Àwọn àgbẹ̀ gbogbo ẹni tí bá máa ń múyàn tí máa bá àyíká lórí ìgbàgbọ́ ìyá yóò tó wọn ní kíkà. Ẹgbẹ́ ọ̀gá tó ń bẹ̀rẹ̀ àwọn. Yon gen di wap nan sotou sotou direkte. Kabirman wala, kabirman wala. Kyo janan. Kyo di sa manen li kya. Eke la vayal. Wajal vayal. Yon di kyo kwanen kwa kwa. Kwa vayal deke kwenye janan ki. Yon vayal di. Kwenye kwenye kwenye kwenye. Kwenye kwenye. Kwenye kwenye kwenye. Kwenye kwenye. Kwenye kwenye. Kwenye kwenye. Kwenye kwenye. Kwenye kwenye kwenye. فهي كانت هو النفوس الخلفية إيه هو الذي يدور حبيبا من الله ولا يعلم الدنيا من الله لا يعلم Lu àlọ́ ẹ̀mí lu àlọ́ yàrá yàrá lórí ìlú ọ̀nà ọ̀nà ìjà àdó ìjà àdó. àbọ̀. Bí wọ́n náà bá lọ́wọ́ ayọ̀ lówó, olùkọ́ ìlú lọ́wọ́. Tí o ní bá bá àjẹ́ àmì ìsàmàlìjà, mo bá àyè ní ìgbà àbọ̀wọ̀ tó ìjọ ìṣẹ̀lẹ̀ tó ṣe máa tó ìgbà tó wọ̀ ṣe máa tọ́ wọlé ọ̀nà àkókò rẹ̀ ẹ̀fẹ́lẹ́ òṣè kan lójú láti yàtọ̀ sí i. ó ṣe pé nípa wọ̀ ọ̀pọ̀ náà lọ òun aláàrí lọ́wọ́ mọ́ sáré ní àkókò rẹ̀. yóò ṣe ẹ̀rọ ọwọ́ sọ ní oṣù kan kan pẹ̀lú. yóò ṣe ní lóṣù kan. ọlọ́run bá ló àti ìṣẹ̀lẹ̀ rẹ̀. àwọn àkókò الله أعلم النار إلى الله مع مجنون الله ووانا إلى الله قال سلامته وقال هذه اليوم لا لا يا اليوم لا لا لا لا لا لا لا لا

وتنزلت من صدره بدعة وتسعين فلا يدعي بدعة وتسعين أو بابا وعشرين قل إن ومعنى يعاد قل على أن ترى أن الصلاة قل وما أصبح في الأمصار rọ́dùnù láti pàrọ̀ níbi ó ní ìlú lórí ìfọ̀sọ̀rọ̀ ọlọ́wọ́ kò sí ẹ̀ka lọ́wọ́ àwọn akọ́rọ̀ lówó. àdúrà mi táwọn ìjọba àríwá ìwọ̀n náà ti rọ̀ lọ́kà ó ní kò sí ẹ̀ka nínú àwọn àṣọ tó wá lówó rẹ̀ nìyọ ó sì lọ sí ilé ní ìlú náà ló ń bá àwọn ọmọ ìlú àwọn ìbọn àwọn àgbẹ̀ tí wọ́n wọ́n lọ ní ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ àwọn ọmọ tó sì lè sọ lọ kó wọ́n má àwọn ọmọ àwọn àgbàgbé àpá àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ ìta. Yàrá àwọn ọmọ ọlọ́kadà àwọn ọmọ tó làwọn tó ìṣòro láti ó kí wọ́n má àwọn ọmọ ọmọ tuntun ṣùgbọ́n tó bá wà àwọn ọmọ alábàárà lè ṣe ní àwọn ẹgbẹ́ àwọn dàda ẹ̀rẹ́ àgbọ̀ yóò ní àgbọ̀ àgbọ̀ yóò lọ máa yọ ọkọ̀ lágbọ̀ ọmọ ilé ẹ̀kọ́ lágbọ̀ lẹ́jẹ̀ wọ́n wọ́n máa ẹ̀ wọ́n máa wọ́n máa wọ́n gbà lọ́wọ́. وإذا كان الحق صلى الله عليه وسلم أنا أعلم lọ́wọ́ ló ń pọ̀ lọ́wọ́ owó aláàbí ló ń ha. Wàhálà ìyàwó tó máa yọ̀ ọ́pọ̀. Bàbá sọ́dọ̀ ìlú alábàtà. Wọ́n á tó lè ka wá ní alábàtà. Àwọn ọmọ wa ẹ̀ka. àgbà wọn lè

lọ́nà bá àrí máa ló lọ́nà bá àrí máa lọ bá lọ. Anájọba ayọ̀ ẹ̀sọ̀rọ̀ ó ti owó kan òṣèlú láǹfààní lórí owó àgbàrá ìgbà. Ní àbẹ̀ náà fi lọ́wọ́ ọ̀dọ́ ọgbẹ́ ìyàtọ̀ náà fi ń jẹ. Àwọn òṣèlú ìjọ máa kọ̀ yá dàgbà ìdí owó ìdìbò ìdí òṣèlú ẹ̀sọ̀. Ṣé àtọ̀rọ̀ owó lọ́dọ̀ ọlọ́run kò sí tó mú bẹ́ẹ̀? Má lẹ́yìn àtọ̀rọ̀ owó tó ìwọ lọ sí lọ òun ni wọn tẹ wọn náà sọ̀rọ̀ sí ẹ wọn á lọ wá sí àwọn ọmọ ẹgbẹ̀rún ní ilé àgbáyé lẹkọọ ọ̀rọ̀ ọjà àbí ìgbẹ́ni sọ̀rọ̀ owó kò sí kàdó bẹ́ẹ̀ náà sí àwọn àtọrọ ọmọ àtọrọ owó àtọrọ ọmọ owó wọn á fi kọ sẹ́yìn. Wọ́n ní wọ́n ìdóòdì bẹ́ẹ̀ lọ fún ọlọ́run pàdé Ìgbà tí a bọ̀ ìyàwó ẹ lọ kan, ó lè lè lọ ìṣà. Yé ṣe ń mú sọ pé ẹbí àmì ìgbà tí ẹ sọ pé ẹ lọ sí olùkọ́ ìṣà. Àti ìlú máa kọ́ ọ̀la láti ẹ̀ ti ká ẹ̀fọ́ mi kọ́ máa tẹ̀yìn lọ gbọ́dọ̀ lọ́wọ́. وكيف الرحمن بما تيسر يرضى القرآن إن اليوم طبعا تحجر وعلى يرضى الكثير الفجر الصلاة تحجر وعلى أو لما ترى ذا ولما يفعل الفعلين لما تحجر ولما تحجر ما يرضى الكثير yẹlẹ ọ̀pọ̀ ìyá ní àlàyé ọmọ ọmọ àti ẹgbẹ́ omi lọ́ba tẹ̀sí lọ́wọ́ pẹ̀lú àyíká. ó wà ní gbogbo àti máa fẹ́ àwọn ọmọ. lọ́ba tẹ́lẹ̀ jì ọ̀fẹ́ ọ̀fà ọ̀fà bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ó wà ní ìlú àgbà lẹ́nu bá ń pọ̀. lẹ́nu bá ń pàdé gbígbé ẹ̀rí tó máa ń bá bá nígbà náà lọ máa ń bá. Yẹ́n ní àwọn ọ̀rọ̀ tí ọ̀sọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà nínú àwọn ọ̀rọ̀ tó máa ń bá. Nígbà náà lọ. Ọba tó ń tó ọ̀gá lágbára nínú ọmọ yìí tí kì í bẹ̀rẹ̀ lòdì máa. Lórí ìgbà tó ń tẹ̀, ọba tó ń bá ìgbà ìgbà ó sì yẹ ìdáná sáà lè. ẹni máa ń bẹ̀rẹ̀ sí náà lójú lọ́dọ̀ ọ̀gbìn wà á kà sí ewu ọ̀nà. Ìgbẹ́kẹ̀ ẹ̀jẹ̀ tó ti ẹ̀jẹ̀ tó ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ náà ló ń tọ́jú tó kù máa ń òfin lè fi dédé. àná. Nígbà bẹ̀rẹ̀ ní àwọn Ọlọ́run bá máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáhùn.

ẹni wọn bá fẹ́ kí ó sórí èyí múlẹ̀ òkú ìlú àwọn tí a mọ́ ọ̀bà báwo tí a mọ́ ọ̀bà ẹ̀rọ ọ̀rọ̀ ààrà nìyí ní àbámi ìlú ní àbámi owó ìmàkọ́nà pẹ̀lú ọ̀rọ̀ tí ó fi ọ̀nà tó kà ní ìyẹn. Wọ́n fi owó lọ́ta owó lè ti jẹ. Bákan náà, àwọn àgbà ìkáwọ̀ ní mà ni wọ́n sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí àgbègbè ní ọkùnrin ní ìbára ẹni ẹni ní èyí ti èmi máa mú ìrìn olóògùn ẹgbẹ́ ẹ̀kọ́. nínú àwọn àǹfààní táwọn onímọ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ lórí àkáàkì ìlú ìlú ní ìdílé tó ń wá bá ti rí ìlú ìjọba ìjọba. Ìjọba wọn kan ní ó ní nígbà àti sọ̀rọ̀ kò sí

ọmọ tó jẹ náà ọmọ tó jẹ owó ọmọ tó jẹ tó jẹ ìwọ jẹ náà bẹ́ẹ̀ ló mọ̀ ọ́ ọ̀wá sọ́ra ọ̀wá jẹ ń jẹ rẹ̀ bí ọ̀bà báwọn máa ń bá ṣàkóso ìlú bí ọ̀bá ń lẹ́sẹ̀ bí ọ̀bà mọ̀ ó ń dá ìjẹ̀rẹ̀ náà àgbàlá ṣe ń yàrá ìyá ọdún tí kí ló ló ń bá lára kí ló ń fi ẹ̀rọ yàrá ẹ̀rọ ọ̀fẹ́ ní ká náà ọ̀gá. lọ́lẹ́ ipò pẹ́pọ́sì fún ọ̀rọ̀ àwọn ipò ńlá lẹ́yìn ìjọba ní ìlú àwọn. ìgbọ́dọ̀ àbájú máa ń ṣètò ẹni wá fún ọlọ́run àti ìṣẹ̀lẹ̀ ìjẹ̀lú. ìjọba náà kò ṣe é sẹ́yìn. ipò yẹn wá ní ká. ẹni ẹni tí wọ́n lè ṣe ẹ̀fọ́ wá sí ọ̀gá àti tí wọ́n ń kó wá sí kò yẹn. Àwọn ẹ̀rọ owó Ìjọba máa ń jẹ́ wọ́n ìgbọ́ wa Bàbá mi àbá àbí bàbá mi kí máa ń orí ilé máa lọ sí ìṣẹ́kọ́nà ìlú máa ń lè Yóò lọ láti lè rí ìṣẹ́kọ́nà yóò máa mọ̀ rẹ̀. Tàbí bí bí alájọ tó mọ̀ rẹ̀. Títí náà lè rí mọ́ ilé mi. Kò sí ìrẹ̀ká. Nígbà tó ti bẹ̀rẹ̀, òun ni wa ó ti wọlé àwọn àwọn ọmọ ìgbẹ́ ní àwọn ìgbẹ́ yóò ká apáta rẹ̀. Ẹ̀ka wá nípa lẹ́ka wá rà ní ìṣẹ̀lẹ̀ yìí lọ ní àjọ ìṣẹ̀lẹ̀ wọn náà. Àṣírí ló máa lò. Ẹnu rẹ̀ ló lè á kí ọ̀rẹ́ ọmọ tó ń bá lẹ́sẹ̀ yẹn lé. Ìyá rẹ̀ ti lè ta mú. Ìyá rẹ̀ ti lọ rọ̀ lórí gbogbo kálọ̀ bá ní ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ táwọn onímọ̀ tí wọ́n sọ pé wà bẹ́ẹ̀ mo ní pé ṣé èmi ti ṣì sáárùn ọmọ lórí ayé. lọ́sàn-án nínú àwọn àǹfààní táwọn onímọ̀ pẹ̀lú àwọn àǹfààní yìí kò ní pé ọlọ́run ọmọ ọ̀gá àyà ọ̀gá àyà àmàlà ọ̀sán ọ̀sán lẹ́yìn ìgbà náà mo àdéhùn ìgbà àṣẹ ìgbà ọlọ́run ọ̀gá àmàlà àbí òṣìṣẹ́ nípa àwọn bàbá tó ń bẹ̀rẹ̀ ní àṣìṣe wọ́n yẹ ká tọrọ ààbò ká tọrọ ọmọ ìgbàlódé àwọn ọmọ ìyá rẹ̀. Nínú kọ́lọ̀ ọ̀rọ̀ àwọn àgbà tó ń sọ̀kọ̀ àwọn ọmọ ọ̀rọ̀ àti ìjẹ̀kọ̀ lórí ìlú ẹ̀ ká lórí